إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا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 وقد حذرهم الله كيده وبين أنه ضعيف قال الله تعالى فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وللشيطان طرق كثيرة لإذلال بني آدم ومن ذلك تزيين المعاصي وتجميلها في نفوسهم ويحصل الشرك عند بعض الناس وأنه تعظيم تعظيم الصالحين ويحسن البدعة لأصحابها ويرونها عبادة بل أقرب القربات إلى الله تعالى ويبلغ ويبلغ الشيطان بهم في التزيين إلى معاداة من خالفهم والبراءة منهم بل يهددونهم بالقتل وقد زين الشيطان لآدم الأكل من الشجرة وحسنها عنده وقال هل أدلك على شجرة الخلد وملك لا يبلى وسماها شجرة الخلد وهذا أول المكر والكيد ومنه وزن أتباعه تسلية الأمور المحرمة بالأسماء التي تحب النفوس مسمياتها يرجى الله سبحانه وتعالى adúpẹ́ الله سبحانه وتعالى أواني ta'ala أثر ní olùsọ atọ̀rọ̀ ìgbẹ́ atọ̀rọ̀ ìgbẹ́ fún àti wà fún àwọn sọ̀rọ̀ wà lórí ó máa bá àlọ́ sọ wáwá lọ sọ náà ó máa bá àwọn sáré àtẹ́bí ó sì máa bá àwọn ọ̀rẹ́ tó bá tẹ̀lé àwọn àtẹ́bí sọ wáwá lọ sọ náà ó sì ń fi ọ̀gbìn ẹ̀sìn yàrá ẹ̀yọ́ ní sáwọn sọ̀hánù wọ́n sáńlá ẹ̀dá lọ lè má àmàládìbò nígbà gbogbo ọ̀rọ̀ láyé kò sí ọ̀rọ̀ tó lórí lójú ọ̀rọ̀ wọ́n sọ̀hánù wọ́n sáńlá lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlànà tí a máa tẹ̀lé tí a máa sọ bíi láyé tó fi sèé lágbèé a máa kò sí ìlànà tó tọ́ tó tó tẹ̀lé ìlànà lẹ́yìn sọ̀rọ̀ bá rọ̀ ayé wọ́n sọ̀rọ̀ ipe gbogbo tí wọ́n bá ń pè ní àdádálẹ̀ ànúni àdádálẹ̀ tá a ti rí ni kò sí ti máa ń pè yẹn lọ tó tayọ lọ náà rọjò fi àlùyàmá ẹ̀rọ sí Allah subhanahu wa ta'ala ẹ páyà Allah subhanahu wa ta'ala kí ẹ wá lọ lè mà ipe ṣètọ́ni tẹ rí òun ọ̀tá ló jẹ́ fún gbogbo yẹn o ẹ̀yin náà ti gbìyànjú láti mú ọlọ́ta gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala ti kìlọ̀ fún yín bẹ́ẹ̀ bó ti ké fún gbogbo wa ó kìlọ̀ fún wa pẹ̀lú èyí pẹ̀lú àwọn ojú ọ̀lẹ́ ń bíbí tí ìbá ni máa gbà láti fi sọ àwọn èèyàn lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala alájọ pé wa ipe tí ìbá ni tẹ rí òun ète rẹ̀ tó ète bó ṣe rí òun ète tó lẹ́ nígbà tí yàrá ti máa ọ̀nà tí yàrá máa gbà ní omi tápá ète ìṣèkọ́ni. ọba àdìgbò lásán pé bàbá mi lu àwòrán ẹ̀ṣẹ̀kọ́ni ó ní ẹ gbá àwọn ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀kọ́ni àwọn alákọ̀yà ti ṣètọ́ni ẹ gbógun jà wọ́n ẹ bá wọn jagun. inna kayda ash-shaytani kana ọba àlekẹ́lá wa ní dáadájú ètè ìfọ́sẹ̀ rímu dáadáa bá ìfà ètè tó lẹ̀ ní ètè tó tẹ́ pé bí a bá fún àwọn àbùkà ní wọ́n tààlà bí a bá dún ní àìsàn ètè àwọn àbùkà ní wọ́n tààlà ètè náà kò ní ìdá kò ní lè fi mú yàn kò ní jẹjà lórí yàn ẹ̀yọ́ bí sàwọn àbùkà ní wọ́n tààlà ṣètò ní táwa yìí ó ní àwọn ẹbí tó dàkalẹ̀ ẹ̀yẹ́ bá tún sàlàyé bọ̀ fún wa ó jẹ́ pé látara ojú ọ̀nà yìí òun náà ní òun náà ni wọn fi gbé wa ní nàbí tẹ̀lé ní àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tá àlá òun náà ni ó ti fún agbẹ̀dú láti gbé ní àwọn tẹ̀lé ní wọn tó dání káma wá sí àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tá àlá àti ní òṣèlú wọn sọ pẹ̀lẹ́ gbogbo àwọn ètò yìí òun náà ni láti là kalẹ̀ nínú àwọn ètò yìí òun náà ni tẹ̀sí ní màá fi òun ni gbé ẹsẹ̀ lọ́sọ̀ọ́ nínú àwọn ọ̀nà tí ìdáni máa ń gbà láti fi sọ̀yàn nù ẹsẹ̀ ó jẹ́ pé àwọn sọ̀rọ̀ àwọn ọ̀tá àlá káàkiri ká má jẹ́ bẹ́ẹ̀ ìdáni ó wà á fi وتجميلها في نفوسهم yóò wá dẹkọrẹ́tì ẹ̀sùn ọkàn yà kò jẹ́ pé ìsàlọ́lẹ́ yẹn wọ́n ṣe fẹ́ tiẹ̀ òun náà yóò máa wá wọ̀nyà òun náà yóò kàn yóò máa balẹ̀ lé lórí òun náà lè yóò máa ṣe títí yóò máa rí dùnú látara rẹ̀ eléyìí nínú àwọn àtúnṣe dání látàlẹ̀ ni tí máa fi sọ àwọn yẹn nù wọ̀nyí bá ti lọ sí ká ẹ̀yìn lọ́ba àti náà ìdáni bá débi pé ẹbọ ní nǹkan tó jẹ́ ẹbọ sí àwọn ọ̀sán àwọn ọ̀sán àlá ó sì ṣe é lọ́sọ̀ọ́ fáwọn kan ó sì lọ sọ fún wa débi pé ó wà sọ fún wa pé ìdáwó tàbí mùsùlùmí àdìgbò ẹ má da wọn lọ́wọ́ kìí sẹ́kọ́ ẹ fi ń gbé àwọn ẹni ọlọ́run fún akọ́jà tóbi ni ẹ fi mọ bàbá wọn ni ẹ fi mọ ìwọ ni òun náà lẹ́bi láwọn ẹlòmíì tó jẹ́ pé sàárè àwọn tó ti kú sàárè yẹn ni wọ́n máa wá lọ bẹ̀ ni wọ́n máa lọ lè jọ́ sí bẹ́ẹ̀ sàárè yẹn wọ́n máa lọ lè sọ̀rọ̀ kọ́lọ́dà wọ́n sùn náà lọ́wọ́ sàárè bẹ́ẹ̀ àwọn ẹlòmíì ó bá dé pé wọ́n ti máa lọ lè sọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn òun tó ti kú náà wà sàárè wọn kí ló ṣẹlẹ̀ sí wọn ìtàn ó ṣe lọ́sọ̀ fún wa débi pé wọ́n gba nǹkan náà kọ́ káwọn lọ́ọ́ sọ̀rọ̀ nǹkan níbi sàárè ju ká lọ sí ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala lọ ju ká wà ní mọ́sáájì tàbí Allah subhanahu wa ta'ala lọ nínú àwọn ọ̀dọ́ tó ṣe sáà ní máa gbà ní láti fi sọ yẹn wọ̀nyí má sì mú sí àgbàdo sáàbì á ṣètánì àtúmọ̀ ṣe kíyà àdádálẹ̀ nínú ẹ̀sìn yóò wá ṣe lọ́sọ̀ọ́ fún àwọn tí wọ́n máa ṣe kíyà yìí yóò ṣe lọ́sọ̀ọ́ fún wọn débi pé ọ̀yàwó náà ibada wọ́n wá ṣe ìjọsìn àwọn ṣe wọ́n máa ṣe àdáda lẹ̀ ní mẹ́sì wọ́n rí pé ìjọsìn làwọn ṣe wọ́n dà wọ́n rí pé akọ̀rọ̀bàdì tó bá ṣe lọ́wọ́ iṣẹ́ yẹn máa fi ń súnmọ́ àwọn ọ̀sán hàn wọ́n tààrà jù òun àti bídíà wọ́n rí bẹ́ẹ̀ ìtàlí náà ni ó ṣe lọ́dọ̀ wọn níbẹ̀ yàrá àwọn tí wọ́n máa ń péjọ tí wọ́n máa láwọn sáà sí kìnnì níjọ jímọ̀ tí wọ́n tẹ̀sọ́ lẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo tí wọ́n ń tè bẹ́ẹ̀ bá ti wà tí wọ́n tò níjọba wọ́n máa rí ah, ní ṣe á àwọn eléyìí ò bẹ̀rù ọlọ́run àwọn tá à ń ṣe láàyè láàyè lọ́wọ́ àwọn tá à ń súnmọ́ àwọn subhanahu wa ta'ala wọ́n tún wá ń lé wájú náà wọ́n ní ká má ṣe é tẹ̀sánì wọn bá àwọn tá à ń wí ó bá àwọn débi pé ẹni tí máa ń pè wọ́n pé ẹ jìnnà tí gbogbo orú àwọn ọ̀sán báyìí wọ́n wá gbógun tì í wọ́n mú ọlọ́ta wọ́n làwọn bá lè pé sábà lágbára láti parọ́ ẹ̀ máa wọ́n lágbára wọ́n làwọn padà nítorí kíni nítorí pé ń takò wọ́n lé ní àdádálẹ̀ tí wọ́n ti. òun náà ló bá ṣe pé ẹlòmíín láti akọ́ wọn takọ́ mọ́lídìí á àwọn àtàbẹ̀ tán ta gbogbo lé ànẹ́bì wọ́n máa wá tó pé yá àwọn gbogbo lé ànẹ́bì báyìí báyìí lọ̀rọ̀ wọn rí ọ̀gá ni wọ́n sáré olè yìí wọ́n làwọn súnmí ti kò tó lélẹ̀ ó sọ pé àwọn súnmí ti bá tó lélẹ̀ ni àwọn súnmí dọ́hùn àwọn tán ta gbogbo lé sẹ́yìn wọ́n sọ́jọ́ lé ànẹ́bì wọn àwọn súnmí wọn sàbẹ̀ náà ní pé ọlọ́run bá àgbẹ̀ sọ́dọ̀ níbi mo ní ìlànà ìgbà wo ẹ lákùn ẹ wọ abúlé alákọ̀ọ́kọ́ tó kó pé lórí àdádálẹ̀ àwọn tí wọ́n pè é kò lè àdádálẹ̀ kò sọ wọ́n nípa abúlé ẹlẹ́ẹ̀kejì àwọn tẹ́lẹ̀ wọ́n á pè sùbíù náà ẹ̀sọ́ wọn ti pààyàpààyà ẹ̀sọ́ wọn ti pé wọ́n máa ń fi sábà bí ní ẹ̀ma mi kú ẹ̀sọ́ wọn ti pé wọ́n jẹ́ máa ń sábà bí okùn èèyàn ẹ̀ ni wọ́n máa ń sábà bí lórí ayé àfi bí wọ́n ti mú tó tó àwọn ọmọ yìí yóò lágbára lẹ́bi pé lágbára láti ṣe aburú fún ẹni tí bá tọ́kọ pé bí yàrá rẹ̀ yìí wọ́n ti gbìyànjú láti ṣe sílọ́bà nítorí pé ṣètàn ó ṣe é ní ọ̀sán fún wa ó ṣe kí ní àyè ọ̀sán fún wa débi pé wọ́n máa wá rí i pé àwọn tó ti fa lọ́wọ́ àdúgbò náà ẹ wọ́n lè ṣe ìjọba sọ̀rọ̀ pé ah, ìyá bí bọ́lá anábì sọ̀rọ̀ ní ẹ̀fọ́ fẹ́ sàdúrà anábì sọ̀rọ̀ àwọn ọ̀sọ̀lá owó gbẹ́gbẹ́ ẹ̀ ó ti kọ́ wọn láwọn kan tá a máa fi sọ̀rọ̀ wọ́n wà ní ah bọ́lá anábì wọ́n tún kí ẹ mọ́ fọlá ànábì tọrọ ẹ pèsè sáyẹn làwọn eléyìí báwo bá fọlá ànábì tọrọ ọlá tálà bá tó àmọ̀ mi tọrọ ẹ wò tó bá wọn wọn máa àdúgbò là ànábì tẹ sóyè àdúgbò ànábì tẹ gbìyànjú fún ató níbi ẹ̀sìn yìí nígbà tó wá gbìyànjú kọ́ nígbà tó wá gbìyànjú wàhálà ńlọ owó gbìyànjú tó ṣe èyí ṣe kó sojú àwọn kan ebi sojú àwọn tàbí ànábì náà yìí àwọn ọmọ yẹn gbàgbọ́ láàmú ní sọ̀rọ̀ àwọn ẹ̀rọ sọ̀rọ̀ àwọn síbẹ̀síbẹ̀ àwọn tàbí ànábì ò rí mú kàbáyé nínú ìrìnàjò yẹn máa fi fún àwọn ọkùnrin àwọn ọ̀sán àdá látara bẹ́ẹ̀ láti mọ̀ sí àdá dálẹ̀ tó pápá náà ti ní láti sọ̀rọ̀ náà mú ilé yìí àwọn akọ́lá síwájú àwọn tàbí lẹ́bẹ̀ àwọn tàbí síwájú wa lẹ́bẹ̀ àwọn àtò lẹ́yìn wọn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ yẹn láwùjọ wa lónìí àwọn táwọn tàbí òde òun ni wọ́n gbé kalẹ̀ lẹ́sìn tí wọ́n fi sẹ́sì tó ṣe wọ́n wá ẹ̀sẹ̀ tó bá àwọn tàbí wà tó lẹ́yìn wọn lẹ́yìn àwọn àwọn tàbí òde padà wáyé máa ń kọ́ sí wọn gbogbo ìjọsìn tá a bá ti ní sálà fún ọ tá a láwọn aṣíwájú wọn nínú àwọn tàbí ànábì káwọn ẹ̀sìn àdáda lẹ̀ ní nínú ẹ̀sìn àmọ́ ṣèṣà yóò ṣe lọ́sọ̀ọ́ fáwọn èèyàn iṣẹ́ ìjọ sọ fún yẹn yìí ìtàní ti bẹ̀rẹ̀ pẹ́ kìí ṣe ìdíwà àkọ́kọ́ ìtàní bẹ̀rẹ̀ látòrí alẹ́bí Adam alaihi salam ọ̀nà wo ni ìtàní ti à ṣe ẹ̀sẹ̀ lọ́sọ̀ọ́ fún alẹ́bí Adam alaihi salam òun náà ní pé igi tí àwọn sùn hánà wọ́n ti ara ní ìtàní ìgbọ̀dọ̀ débẹ̀ igi tó ní kó wọ́n jẹ́ ń bẹ̀ gbogbo gidi ń bẹ nínú ọgbà àjẹ́ náà ó fún yọ̀dà ó ní máa dé gbogbo àbújá yọ̀ọ̀kan yìí má débẹ̀ ẹ sẹ́lẹ̀ ìwé ẹ̀kú tó yàn já arúgbó gbogbo ní ilẹ̀ tí ò ló ń kà yìí ẹ yọ ọ̀sẹ̀ ìfẹ́lẹ̀ òun náà wá sí ìfẹ́ bẹ́ẹ̀ kí wọ́n láti tẹ̀sí aláwùjọ lónìí gbogbo gbogbo ti bẹ̀rẹ̀ ayé yìí wọ́n dẹ́ àwọn fún àwọn ọtí nìkan májè bẹ́ẹ̀ ọtí òṣìṣẹ́ ni màá wọ ẹ̀kú mi mọ̀ omi oníṣò lẹ́nu rẹ̀ kóòtù oníṣò lẹ́nu rẹ̀ pátá oníṣò lẹ́nu rẹ̀ báyìí oníṣò lẹ́nu rẹ̀ àfi tó mọ ọtí oníwà tó lẹ́nu rẹ̀ tábà ọkọ̀ tí àwọn tó hàn kó tààrà tẹ́lẹ̀ ọ̀fọ̀ wa á gbé ẹ̀yọ̀ tó lọ́gọ́rùn-ún ó ti ṣe ìgbà ní ìgbésẹ̀ tó lé lọ́gọ́rùn-ún fún wa ní ẹ̀kọ́ tá a lè yọ ọ́pọ̀ nǹkan yẹn yọ wa ní ẹ̀mọ́ ìdèbí eléyìí àdáwò ló fi ṣe fún wa àdáwò yìí ó bẹ̀rẹ̀ látọ̀lé àti Adam alayhi salam bóòlù àwọn sọ hàn wọ́n ta ara ṣẹlẹ̀ ṣàtẹ̀ òfin ó ní kó má débi yìí ọ̀là àtẹ́kọ̀ọ́ bá ha ìṣàjà ọ́ ẹ má débi yìí yóò àti wọ́n àti àwọ̀ rẹ ẹ má débi yìí màtọ́ bá sọ hàn wọ́n ta ara ṣẹlẹ̀ ìfún wa wọ́n gbọ́ àfẹ́ rẹ̀ wọ́n sì ti anabi adamu ma bẹ́ẹ̀ àwa ò nà ma bẹ́ẹ̀ àmọ́ látara fún ṣìkọ́ọ̀nù látara ètè ṣìkọ́ọ̀nù látara gbogbo àwọn ọgbẹ́ ọgbọ́n àríkèéké tí máa ń lò láti sọ ìyànà ó wá bẹ́ẹ̀ látọ̀rí anabi adamu alayhi salam ìtàní wa ṣe lọ́sọ̀ fún wa kíkì yìí ìtàní wa ṣe lọ́sọ̀ fún wa ọ̀nà olóka ṣe lọ́sọ̀ fún wa ó wá bá anabi adam ó ní hal adúlù ta'ala ṣájára tó kó o ní jẹ́ kí n tọ́ka rẹ̀ ní kíkà igi tá à ń sọ yìí tó bá ti ṣe sọ́wọ́ ní kíkì yìí o jáde láti olùkóyè ó máa o fẹ́ràn olùkóyè ní ìkúmá ìgbìdó o yẹn bá ti tẹ́lẹ̀ báyìí o ní ìkúmá láéláé wà mú kí n la ayé gbà ó sì ní ọlá kan tó yẹ kí ọlá wọn ní gbóná láwọn ìfá ẹ wò wọlé tó ti àlẹ́ àdà ẹ ó máa fẹ́ràn olùkóyè ó sì ní ọlá tọ́lá wọn ní bí òye gbogbo ìjì ẹ wò wọlé yóò rí àwọn ọmọ àwọn ọmọ ọmọ àti àdá ní ìdààmú alóòdì náà àfẹ́kù láyé àfẹ́kù sẹ́yìn bá bẹ̀rẹ̀ yà rẹ̀ yóò lọ bẹ̀rẹ̀ ní tó bá wà tó bílíọ̀n náà lè fi wù àárẹ̀ owó ń bẹ lákàntì ẹ̀lẹ́ nù ti bá gbádùn ẹ̀ àwọn tó máa ń lọ bàrọ̀ mi lára kò sára bí àwọn olórí àárẹ̀ ẹlòmíín bẹ ṣẹ̀tọ́ látara kó bá gbádùn wọ́n gbé kó nàìjíríà wọ́n gbé lọ London wọ́n gbé lọ Germany wọ́n gbé lọ India kò sí kò nílẹ̀ gbèdé ó fi tán ó ní àdúgbò ká àlẹ́ àṣàjà ọ̀sẹ̀ kò dé tọ́ka rẹ lọ sí igi kan tó yẹ pé tó bá jẹ́ di tó bá tètè tó yìí ó máa bẹ lọ bẹ́ẹ̀ ni òní kú wọ́n mú ní kìlì la yọ̀ dá ó sì ní ọlá kan tó yẹ pé ọlá yìí tó tí làwọn bá ti láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lálàáfíà lónìí bí ẹ ti lálàáfíà ìjókòó tó máa wá ọlá ni yóò ti lọ́lá yóò ti gbogbo yẹn lọ ẹlòmíì tó ti lọ́lá yóò ti ọba àdìsọ́lá ti fa ọyọ fọ́nkọ́ kó lè jẹ ẹ̀yìn àlè ó ní kò sí yóò ṣe ní màtó láyé yìí tí ó wà ní kàn lónìí màtó gbogbo ayé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọlá kò sí bí yóò ṣe lówó lówó kò sí bí yóò ṣe lọ́lá tó kò sí bí yóò ṣe ní kòtò tí wà ní kòtò lọ́wọ́ àti gbogbo ayé wọ́n tún ju ẹ̀ nìkan fọ́ fún ìjẹ́ lọ. sábàtì wọn tọ́jú ẹlẹ́yìn náà wọ́n tún ju ẹ̀ fún náà pé ẹ̀sìn náà lọ́sùn ìjẹ́ lọ kò fẹ́ẹ́ sábà wà lóun lọ́wọ́ àti gbogbo àgbàlá yìí tó ayọ́tẹ́ lẹ́yìn àdánwò ni tí àwọn sùn á lè wọ́n tààrà lọ́sùn ìjẹ́ inú ọ̀nà tí ìdáni máa ń gbà ó mọ̀ pé ọmọ àlejò adá máa àwọn nǹkan wọ̀nyí jẹ́ fún àwọn yẹn ìdájọ́ yẹn máa fẹ́ mi kí n máa bẹ láyé kí n máa bù kí n lọ́lá kí n máa wà lábẹ́ ìjọba kí n máa mọ̀ tó gbogbo ayé ọmọ àti láti máa fẹ́ kí n máa wù yẹn òun náà ló fi gba àbẹ̀ wọlé sí àbẹ̀ Adam alayhi salam pàtàmá ha kájàlá bẹ̀rẹ̀ fóònù ọwọ́ àpò pé ọ̀nà tó ń fi wọlé sí àbẹ̀ Adam alayhi ẹ̀ pé kò sọ fún pé kí ẹ tọ́ta rẹ̀ sí ìṣàtúnjẹ pé ìgbìmọ̀ tó tù gán ju àwọn tó ń jẹ lọ kò sọ fún pé ọmọ pé eléyìí ètè ewu ètè tó fi ẹni ètè sábà ànájà àdá àti ètò ìgbà àwọn yìí nàjà ètè màjèlè ọwọ́ akọ kan mi tí ò ní o kan wá àti ìkàtọ́ kan ó máa jẹ̀rá ọwọ́ akọ ní sábà láti ọkọ yìí ó ní ibi tó fi máa tẹ lọ péré ni ó tún wá sọ fún pé ọlá tó máa lò láéláé tó fi tọ́lá wọn ti parí àmọ́ àwọn ẹ̀sìn ọ̀pá yìí wọ́n ṣọ̀wọ́ bá nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa áyà yìí wọ́n ní wàhálà awọ́lùmọ́kìrì wọ́n tẹ̀yìn wọ́n lé eléyìí òun náà lè àkọ́kọ́ èké láyé àkọ́kọ́ ẹ̀ka àkọ́kọ́ èké tí ó kọ́kọ́ sílẹ̀ láyé tí ọmọ àdàbí Adam òun náà lé eléyìí tí ìdílé tó ti fún àdàbí Adam àbára yìí lọ́kọ́ yìí ọwọ́ ni wọ́n mú wá nípa àtúbá òwú tẹ́sí yẹ kàlẹ́ òmó rẹ̀ mọ̀hárọ̀mẹ́ bí àtúbá ìtẹ́sí tòmí kó tó kó tó mọ̀yá wọ́n dá òun náà làwọn tí wọ́n tẹ̀lé ṣètò ọ̀nà ti di ogún kí wọ́n máa pe àwọn nǹkan tí àwọn nǹkan haram sábà wá sọ lóko mi nǹkan tó bá ṣe haram nínú ẹ̀sìn wọ́n wà á sọ lóko mi kó jẹ́ pé ó kọ́ tó bá sọ yìí ó kọ́ tí ó mú etí gbọ́ yìí ó kọ́ tí ó mú ọkàn yìí wọ́n sọ pé ọ̀rẹ́ já lọ lè mú sí wọ́n sọ pé ah, ọtí wo ọ̀rẹ́ já lọ lè ti fàájì sáà tó kọ́ ń jẹ́ òwe àfàájì ah, wọ́n lè ní ife ẹ̀fẹ́ mu kọ́ọ̀tù ẹ̀fẹ́ mu nílà ni àmọ́ sọ́ńtà lè fẹ́ já lórí pàṣẹ wọn tá sábẹ́ ìdìnnà ìbẹ̀lá bẹ̀rẹ̀ ọtí mímu ìbẹ̀lá bẹ̀rẹ̀ àwọn tó kí ní abẹ́lá bẹ̀rẹ̀ ibi tí wọ́n ti ti owó rẹ̀ nu lọ́dọ̀ tí báyìí wọ́n ti ti owó rẹ̀ lọ́dọ̀ tó lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe kéde tó wọ́n tẹ̀wù kaba àwọn lọ́sọ̀ọ́ ẹ̀yọ́ tí àwọn ọ̀sùn hàn wọ̀ sára ìgbà tí ìta ń tó abẹ́ lórí àti Adam aleyhi salam ọwọ́ abẹ́ ti ṣe nǹkan lọ́sọ̀ọ́ yìí ó bẹ̀rẹ̀ sí ti amú lọ́sọ̀ọ́ fún àwọn ọmọdé wa ànábì Adam gbogbo àwọn àlùmọ̀tà ti kọjá tó jẹ́ pé kébèrè ni wá tí wọ́n tẹ̀lé àti àwọn subhanahu wa ta'ala ṣètọ́jú náà ló ṣe kí wọ́n ṣe lọ́sọ̀ fún wa ó ti abú lọ́sọ̀ fún wa àwọn àti àwọn ẹlẹ́sìn lówó àrí sálá lápẹ̀júwe ẹ wọ ọ̀nà tí ètò àdìgbà wọlé sí wọn la àwọn tí wọ́n já wọn ẹni lé àwọn àfa dáadáa tí wọ́n sọ̀rọ̀ sọ́jọ́ àwọn subhanahu wa ta'ala tí wọ́n ní ká jìnnà sí tí ó dá lẹ́sìn tí wọ́n pàṣẹ dáadáa fún wa nígbà táwọn àfa ìlọ́tà kí ìdìtánì ti fún wa ìdìtánì ti á fẹ́yìn wá ní yàrá ìmọ̀ yìí àwọn báyìí gbìyànjú fún yín tó adúgbò wàhálà tí wọ́n gbìyànjú fún yín ó yẹ kẹ́ ẹ lè mọ èrè wọn tẹ́ ẹ bá wá mọ èrè wọn kẹ́ ẹ lọ lè gbé sí àdúgbò ẹ̀ kọ̀ọ̀kan wọn tẹ́ ẹ bá ti rí ẹ máa láti àwọn àwọn ọ̀rọ̀ fún ọ̀sọ̀ fún yín ẹ máa láti wá àti fún ọ̀sọ̀ fún yín ẹ lè máa tàbáradà tẹ́ bá ti fẹ́ sáfù bí e tẹ́ bá ti fẹ́ máa ti ti rẹ̀ kẹ́ ẹ ti mẹ́tì bá ti rí àwòrán wọn tẹ́ ẹ̀yà kalẹ̀ èrè wọn tẹ́ ẹ máa yóò kí ló fà á wọ́n mọ̀ pé imáni lágbára lọ́kàn wọn lásìkò wọ́n mọ̀ báwọn tí wọ́n sọ sí ọ̀rọ̀ sàárẹ̀ wọ́n sàárẹ̀ yìí wọ́n tẹ̀sẹ̀ lọ sáré gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ fún òtí sálẹ̀ nígbà tó padà yá táwọn ọmọ yìí tẹ̀lé ìmọ̀ràn ṣe kọ́ kí wọ́n lọ sí wọ́n lọ fà àwọn ilé kí ló padà kí ló padà tẹ̀lẹ̀ ìdáhùn sọ àwọn bá àwọn jẹnẹṣẹ tó tẹ̀lé wa ìdá àwọn ọmọ yìí lọ́lá wọ́n sì tóbi débi pé ó yẹ kẹ́ ẹ lè máa fi wọ́n gbà kan lọ́dọ̀ ẹ̀wọ̀n bá wọn ó yẹ kẹ́ ẹ lè máa fún wọn sọ lọ́dọ̀ wọn àwọn jẹ́ ẹ̀ṣọ́ sẹ́tẹ̀lé wọn àwọn bẹ̀rẹ̀ sí fún wọn sọ̀rọ̀ á ọlọ́run tá ah, a wọlé àwọn àwọn yìí ṣe kaba ìfọ́ ọlọ́run tá a wọlé àwọn báyìí ṣe kaba ìfọ́ àwọn yìí wọ́n jẹ́ ẹ̀ṣẹ̀ yẹn fi lọ àwọn òjò ti bá wọn tá a sọ yìí wọn máa fọ wọn àwọn bàtà ẹ̀ṣọ́ mi ò dé kí nǹkan bàjẹ́ ìtàkùn bàlọ́ ní báwọn tẹ̀lé ẹ̀ṣẹ̀ yìí ká àwọn bàbá yìí oníṣẹ́ máa ń lè dàmú ara yín pẹ̀lú àwọn ọ̀sùn káàdùn ọ̀dà ara tẹ́ ẹ láàrin yàtọ̀ lọ́sùn àti wọ́n tààlà gbogbo tẹ́ ẹ máa fẹ́ ẹ máa béèrè lọ́wọ́ wọn àwọn ni wọ́n máa jíṣẹ́ nípa lọ́sùn àti wọ́n tààlà ẹ lágbára láti máa fi ọba tó dáa nílà rẹ lábàá pé má ní fúyẹ́ lábàá pé má ní lẹ <clears throat> àwọn náà tẹ̀lé ìlànà ṣètọ́ wọ́n sì bẹ̀rẹ̀ sí pé àwọn wọ̀nyí wọ́n bẹ̀rẹ̀ sí pé wọ́n lẹ́yìn ìgbà náà lọ́wọ́ sọ̀rọ̀ àlọ́ tààlà wọn àlejò ló fi wọn àlejò tààlà. sọ̀fẹ́ ní ìdáni wọn ti gbogbo àwọn ànábì gbogbo àwọn ìjọ àlùmọ́ máa kọ̀ ọ̀kan tí àwọn ti sọ̀tẹ̀ wá fún àwọn ọ̀tá alára àwọn òṣìṣẹ́ sí ìdíje ìdájí ṣe fún wa lọ. òun náà ló fà á tábà lọ wá sí àwọn ọ̀tá àwọn ọ̀tá ará ń sọ fún wa nínú alukur'an ọba àlùsọ̀lá oníṣàlùwáhì àbọ̀dà sẹ́lá ilà ọmọ mi ní ọ̀rì pàṣẹ yíyá nàlẹ́ wọn ṣe ìkọlù àmàlẹ́hùn ọba àlùsọ̀lá ní kúkúrà pẹ̀lú ọlọ́ onípàpà gbogbo àlùmọ́ àtòsíkọjá síwájú rẹ gbogbo wọn náà lára àwọn òṣìṣẹ́ sí àmọ́ ṣètọ́ nìkan ẹni o ìdáni ṣe jẹ́ ọmọ wọn dá fún wa ó ṣe lọ́sọ̀ fún wa ó ṣe lọ́sọ̀ fún wa wọn wá rí i pé iṣẹ́ táwọn ṣe wọn ní pé iṣẹ́ dáadáa ní lójú ara wọn. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́ba àdìgbò lọ́sọ̀ fún wa nípò mí nínú Al-Qur'an ó ní bàtà bẹ́ẹ̀ ṣàjà án náà lẹ́kọ́ nínú àmì yẹn àdúgbò ṣàyà òfin àti ìṣèwọ̀jì yóò ṣe bá a kún ní ìlà bá a ní kó fún bàtà wọn lójú wa. ó ní bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làá ṣe máa ń rán àwọn ṣètọ́ àtàwọn ṣètọ́ọ̀lì nínú èèyàn àmà ara wọn síra wọn tó jẹ́ pé kí ni wọ́n máa ṣe fúnra wọn òun náà ni pé àwọn kan tó jẹ́ ìfẹ́ ẹ̀sán àwọn kan yòrò wáyé òun náà ni wọ́n máa fi ta àwọn èèyàn òun náà ni wọ́n máa fi ta àwọn àti tí lórúkọ yóò náà wọ́n sọ ká lọ́wọ́ ọ̀nà yìí òun náà ṣètánì máa ń gbà tó jẹ́ pé ẹlòmíì aburú díẹ̀ díẹ̀ ṣètánì wọn ti ti díẹ̀ díẹ̀ ni á ìfowópẹ́sẹ̀ yìí òun tá a fẹ́ ṣe mọ́ yìí òun ní ìkẹyìn ọdún tó bá ti tẹ́ á ọwọ́ rí ní tó fẹ́ bí ó ti máa rí náà nù nígbà tí wọ́n ṣe lẹ́yìn fún yóò máa lọ́wọ́ kẹ́kẹ́ ìdájọ́ wọn aṣọ ń bẹ́ẹ̀ ó tó rí ìyẹn lẹ́yìn òkú ọ̀run látàrí ti pọ̀jù báyìí lọ ó dà ní báńkẹ́ tí nínú ilé ẹ̀sìn kó láti ìdásùnṣe wọ̀ yìí àmọ́ àlò kẹyẹ yẹn tí o àmọ́ kí nígbà yìí náà ní kò ní pọ̀ rárá àwọn ìdá kan ní nígbà yìí náà láti ti sábà fi síkà rí rẹ̀ ṣẹ́jà ọlá àwọn kùtì ẹkún fẹsí báyìí lọ tó bá tún padà lọ ó lè tó kù ní pé tó bá lè lé olùdíje ní èèyàn òun á lò yìí yóò tún máa bá wọn lọ bí ẹ̀jẹ̀ ń gbé fún àbálẹ̀ gbé odidi èèyàn ní ààyè òun náà ló lọ ìwá wá odidi èèyàn ní ààyè òun náà ló máa pa tóbi máa ṣe tóbi máa rìn ní lọ́dọọdún lóṣooṣù àti gbàgbà tòbí ìta ti máa bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò fi sọ àwọn ẹ̀yàn kó ló wọ́n dára nù àbí àwọn sùhánà wọ́n dára kó sàkó àkó ìyá kó fi lọ́ọ̀ ó sọ àkó ìdí ìdílé الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فيا عباد الله اعلموا أن من تزيين الشيطان أنه حسن لأهل البدع بدعهم حتى رغبوا عن السنة وحسن لأهل النفاق نفاقهم حتى رغبوا عن الإيمان وحسن لأهل المعاصي معاصيهم باسم الحرية فسموه فسموه التي هي أم القبائل الشراب الروحي أي أرجى الله سبحانه وتعالى أرجم الله سبحانه وتعالى أتوجه من صلى الله عليه وسلم قال لما ní ìtẹ̀síwájú àlàyé àfẹ́lẹ́ ní kóso alákọ̀ọ́kọ́ ìpè nínú ìṣe ìkálọ́sọ̀ fún ṣèkọ́ọ̀nì nínú ìṣe ìkálọ́sọ̀ ṣèkọ́ọ̀nì fún àwọn ọmọ àlẹ́ Ádámù láti lè bá a sanwó-nù òun náà ti pé ṣèkọ́ọ̀nì tẹ́rí hasana lè áyì ìbídà ẹ̀yìn ìbídà ahùn àwọn oníbídà àwọn tí wọ́n ti àdáda alẹ́ ní ẹ̀sìn ìdáni ìdẹkọrẹ́tì fún wa ó sì lọ́sọ̀ fún wa ó jẹ́ kó máa wù wọ́n lọ́kà ó jẹ́ kí wọ́n máa gbẹ̀ngbẹ́ rẹ̀ ó ti di ojú débi pé wọ́n wá bá wọn débi pé hasa rọ́bìbù alìsúnà wọ́n wá débi súnà débi bàbá wa lọ sẹ́lá ìdáni ti àdáda alẹ́ lọ́sọ̀ fáwọn oníbídà débi pé tẹ́ ẹ bá sọ fún pé súnà lélẹ́yìn yóò ní eléyìí àdáa gẹ́gẹ́ bí àpèjúwe tá a bá wọlé àwùjọ wa lẹ́yìn lẹ́yìn bá ń ṣe wá àtúnyẹ̀ pé ọmọ ká rẹ lọ́yẹ̀ bọ́ ọmọ ká àǹkà ìtàlẹ̀ ṣe tẹ̀síbà lọ́sọ̀ ọmọ ọdẹ gbé bí o bá ti ṣe tẹ̀síbà ẹ̀rù yóò lè lọ́wọ́ sáàtì. ìgbà tó ọlọ́ta ti di á lùpẹ̀ wọ tẹ̀síbà ọmọ ìlú àwọn tẹ̀síbà ni wa àlàyé ẹ̀lọ́ta ti àwọn àwọn tẹ̀síbà ni wọ́n mọ́lẹ̀ bá wọn wá ní ìgboro yìí kí ló bá ìtàlẹ̀ ṣe bíbíà ó ṣe ní àdádálẹ̀ ó ṣe lọ́sọ̀ fún un débi pé ìtọ́jú súnà náà sọ̀rọ̀ àwọn àyọ̀ sọ́lá ń ga ṣe ká máa lọ wọ́ ká máa fi ka òkà ó sì máa di. ìdáni àwọn máa ṣe aburú yóò ṣe lọ́sọ̀ọ́ fún àwọn oníbíyà ìrẹsì gbogbo tó wá jẹ́ súnà náà sọ̀rọ̀ àwọn àyọ̀ sọ́lá tẹ́ ẹ̀ bá wá ń sọ fún wa kó nira ẹ̀. ẹlòmíì ìdáni ṣe lọ́sọ̀ọ́ fún pé kó máa ha gbọ́ ẹni ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ ẹlòmíì tó ojúmọ́ ni ẹlòmíì jọ kẹta jọ kẹta ni ìdáni wá ba adé ti pé tó wá wá ní yóò wá yóò mọ̀ wá mú yóò mọ̀ wá mọ̀ ọmọ yóò máa ná yóò mọ̀ ìmọ̀ ọmọ yàrá ló fà ní àlejò máa fà ìtàn náà ló fà lílẹ̀ òun náà ló ti lọ́sọ̀ fún ọ lílẹ̀ tòkè ní àbá ti ṣe tún náà lẹ́yìn tó wá wà ní ọ̀sá làm èèyàn máa lò sí èèyàn ti ṣe yóò máa ṣìnà sí ìdí àná kò sí láti máa tún náà lẹ́yìn tó wá wà ní ọ̀sá làm àti kí ìdí ọmọ kú kò sí oṣù wa gbé ní ìdí láwùjọ téèyàn ní máa pa tún lẹ́yìn tó wá wà ní ọ̀sá làm méjèèjì ò lè pa kò sára àyàn ìrìnsó náà kò tẹwa ní tún ní dídí àkòlejò àwọn láíláí ní kẹ gómi àti náà papọ̀ tẹwa ní ilé ìjọsìn ọmọ àwọn papọ̀ kò ní wà papọ̀ ìfọwọ́pà kan ni tò ẹjọ́ bá jó súnà yóò jó súnà ẹjọ́ bá jó níbíjà yóò jó níbíjà inú àbúrò ṣùgbọ́n ọdún yóò ṣe níbíjà lọ́sọ̀ọ́ fún yàtọ̀ ìdí pé èèyàn wà á pa jíjẹ́ súnà náà sọ̀rọ̀ àwọn àyọ̀ sọ̀rọ̀ ẹ wo súnà náà sọ̀rọ̀ àwọn àyọ̀ sọ̀rọ̀ pọ̀ tó láyé ẹ kájí ọ̀ma ẹlòmíì kan tó wá rí tó pa mọ́ òun náà ni mòlíjà nẹ́bì bí má fi ṣe mòlíjà nẹ́bì ó ti ó sì gbà yí pé òun bá nàbí wọlé ọlá òun bá wọlé làtúbàjọ fìdí àti àmàlù pẹ̀lú kí ni pẹ̀lú àdáda alẹ́ àánú rẹ̀ ó tún máa wá sí àwọn tí máa ń takò bíbí àti máa ń takò mọ́lídì àánú rẹ̀ ó máa ṣe é pé áá ẹwà àwọn ọmọ yìí báyìí ẹwà àwọn ọmọ yìí báyìí á kò sàn fẹ́ràn nẹ́bí sẹ́fẹ́ ànẹ́bí wàá sí lọ́ka yìí àdùgbò àlùfáà nàbí sọ̀rọ̀ àwọn àlẹ́ òṣèlú àmì ṣe ẹ̀wà máa ń yí wàhálà rẹ̀ àwọn ọmọ wa ṣe é ní ìṣègbè ti fa àwọn ẹ̀sùn àwọn ọ̀sùn hàn lọ́wọ́ sàálà kí ló fà á ṣètọ́ni ló ti níjà yìí lọ́sọ̀ fún wa torí pé tí o bá ti lọ́sọ̀ fún wa ni wọ́n yẹ kó o ronú kí wọ́n kó sànà sọ̀rọ̀ àwọn ayọ̀ sàlà sànà ti jẹ̀rẹ̀ mọ́tí jẹ́mú orí táwọn sábẹ́ àná ti gbọ́ rí táwọn tó tẹ̀lé àwọn sábẹ́ àná ti gbọ́ rí àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sábẹ́ àná ti jẹ̀rẹ̀ mọ́tí jẹ́mú orí mú ọ̀mọ́ láíláí tí o bá ti wá mà ó yẹ kó yé wọn pé àdáda lè mọ pé kó kaba yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ṣètọ́ni ó ṣe ìwà mùnàfìkì ó ṣe lọ́sọ̀ọ́ fáwọn tí wọ́n ṣe mùnàfìkì nínú ẹ̀sìn bí tóbi jẹ́ pé ìmánì òṣèlú wà wù wá wọ́n gbádùn gbèsè ayé òun láti fi àjẹbá tọ́jú àwọn mùsùlùmí káàkó para wọn ni wá kábàtúkà lọ́dọ̀ àwọn yòókù wa káni ẹ̀mọ́ta wọn ló wà ń sàwọn wọ́n gbádùn gbèsè ayé òun ẹ̀yin wọ́n bá wọn nísìnyí tọ́wọ́ bá wọn mùsùlùmí tí dáadáa bá tẹ̀ sáà mùsùlùmí wọ́n jọ jẹ́ náà ni mo jẹ bá délé ẹ̀já jọ jẹ́ ìtàkàlà ni wá tọ́wọ́ tó tọ́jú àwọn yòókù wọn pé àyẹ̀mọ́ta wọn ló wà ń sàwọn ni ẹ̀yin yóò jẹ wájú yóò jẹ lẹ́yìn tó eléyìí wọn nísìnyí wọ́n wá sẹ́kìlì wọ́n wá wù lọ́kàn àdúgbò ní má ó wù lọ́sàn àdúgbò takété bí àwọn ọ̀nà ti lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó ṣe ẹ̀sẹ̀ lọ́sọ̀ọ́ fún àwọn tí wọ́n máa ń tẹ̀sẹ̀ ó ṣe lọ́sọ̀ọ́ fún wọn bísímìlì orí ìyá lórúkọ freedom ẹ̀wọ̀n kàlí sí gbogbo kàláyé ní sí àṣetọ́ ní gbà náà bẹ̀ wọlé sí wa náà a máa ń pè ní freedom a máa ń lo freedom of speech a máa ń wẹ́ freedom of speech kápá nàbí fídọ́mù ẹ̀sẹ̀ ọ̀wọ̀ ẹ̀sẹ̀ sani ẹ̀ kámá ní owó fídọ́mù náà ní àbí kámá sọ̀rọ̀ tí o da ní mẹ́sì fídọ́mù náà ní gbogbo kápátápátá àwọn afisábẹ́ fídọ́mù obìnrin yóò máa wá ṣe àti yóò máa ní lábẹ́ fídọ́mù ni yóò máa ṣe ìsìn lábẹ́ fídọ́mù ni obìnrin yóò máa mú títà àti láwùjọ lábẹ́ kíni lábẹ́ fídọ́mù ni ẹ̀wọ́ lọ rí nígbà tí àgbẹ̀ kàn dé àwọn ẹni gbogbo olúlọrin àwọn àgbẹ̀ kánikánni ẹni máa mú sí o ẹ̀dá kù níbo lọ sí sílẹ̀ tọ̀ tẹ́tẹ̀ yá ìsìlámù sọ pé mo ti nìkan ẹ má mo ti nìkan ẹ àlóyè má mo ti ara àwọn làwọn nìkan la àti fẹ́ ọtí àwọn tẹ̀síwá lẹ̀ fẹ́ ọtí náà àwọn tí wọ́n fẹ́ àwọn láàfáà fẹ́ àwọn náà ni wọ́n ra sínú gòmí àwọn náà ni wọ́n ra sínú àgé àwọn náà ni wọ́n ra sínú elágólì ìṣẹ́gun elágólì ìṣẹ́gun lọ́wọ́ ẹlẹ́gùn tá àwọn ti ra wa ni àwọn ta ni ara wa àti kásálà yẹ ti ti àwọn ọdún hàn owó tààlà wọn ká sí mẹ ẹni tí yóò bá ṣe yóò ṣe ẹni tí yóò sì ní ṣe yóò mọ̀ fọ́ ọ̀sán ní bísíǹsì ni látara bẹ́ẹ̀ ṣètàlì wa ṣe lọ́sọ̀ọ́ fún ọ wọ́n wá sọ sí àṣàrọ̀ ọ̀ṣọ́gbó òní omi àmútẹ̀mí ẹlọ àwọn àwọn tí wọ́n máa ń mu díhun àwọn jàbáríyà wọ́n pè ní kíni wọ́n pè lómi àmútẹ̀mí ni wọ́n ò ní pè lọ́sí láíláí tẹ̀sán mọ̀ pé sábà pè lọ́sí òwe yẹn lọ pé àwọn ọmọ yẹn ọtí wọ́n máa pè ní máa wúlò àyà omi àmútẹ̀mí ọtí má ọtí bíà ọtí búdà tẹ̀sán yóò gbọdọ̀ mu wọ́n wà máa mu ná wọ́n pè lókọ̀ mi wọ́n gba àwọn ọmọ ilé atẹ́wó wọ́n sọ nílé ìtura nítorí pé kíni òwe máa fi àárẹ̀ wáyé náà gbélé atẹ́wó àti ẹ̀sán ti ṣe dùnà ìṣẹ́ni tí yóò fẹ́ gbọ́lé tí ó gbà àmọ́ ṣe sọ́ni ẹ̀ máa pè bẹ́ẹ̀ ẹ̀ máa pè nílé ìtura ẹ̀ tẹ̀ bá wá débẹ̀ ẹ̀ máa lọ sí ìlànà bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀nà yìí òun náà ti dání gbà láti fi láti fi ṣe nǹkan aburú lọ́sọ̀ọ́ fún àwọn àdébí ádámà láti fi sọ àwọn ọ̀nà tí ò da láti fi sọ lóko mí kó bá lè wú ọ̀nà kó bá lè wú ẹ̀mí àti láti bá fi àwọn èèyàn jẹ àbí káwá lọ lè mọ ogun eléyìí tá ti wá mà tá mọ gbogbo àwọn ọ̀nà tìtọ́ nìyí àbí ká jìnà sí káfíńtà tó ń fi ṣe ṣìtọ́ àbí Allah subhanahu wa ta'ala wọ́n sàtúnra tó ń fi àbúrò ṣìtọ́ gbogbo wa jìnà sí ṣètọ́ gbogbo jìnà sí gbogbo ṣètọ́ nìyà jìnà sí àwọn náà gẹ́gẹ́ اللهم صل على محمد وعلى وبارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي بالإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم الحمد الله